tí obìnrin bá kú ọkọ rẹ̀ lè wẹ̀ ṣẹgbọ́n mi ọkọ ẹ̀ o lè wẹ̀ tọkọ bá wà bọ́kọ ò bá sí àwọn family members obìnrin yìí tọ́jọ́ kùn ní àbúrò ẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ bàbá rẹ̀ àwọn náà lè wẹ̀ wá eléyìn then àwọn obìnrin náà bí ẹgbẹ́ rẹ̀

ẹ̀gbọ́n àǹtẹ́ni kò sí nǹkan kan tán wẹ̀ ń bi òkú wo èké nǹkan kan ń bẹ àwọn èèyàn kan ń sa ni kò sí nǹkan kan tán ké látòkè tó fi tó fi yòókù tán kò sí nǹkan kan tó yàn ké ẹ̀gbọ́n kò sẹ́ni tó lè yòókù kí ni wọ́n ṣe ń bẹ́ bàbá àtẹ̀sọ̀ ni dáhùn ló pé wọ́n ní kẹ̀kẹ́ rẹ̀ bókù bá ti kú ẹgbẹ́ wà bí kan tó wà rí platform tó wà rí bóyá ó lè jẹ́ bí bench ó gbé ẹgbẹ́ kan then ẹ̀dẹ̀ ibi abẹ́ rẹ̀ ẹ táì rẹ̀ pẹ̀lú towel hmm? bá táì ẹ wo mi kalẹ̀ ó lè jẹ́ omi tó lọ́wọ́rọ́ ó lè jẹ́ omi tútù ó lè jẹ́ omi yìí ẹ sì afẹ́ afẹ́ káwọ̀ ẹ̀bí pé ẹ̀ẹ̀kan ẹ̀mẹ́ta ẹ̀mẹ́je ẹ̀márùn ó jẹ́ odd number báyìí tàbádìí sáà láti kókó jẹ́ mẹ́ta alákọ̀ọ́kọ́ táwọn ọkọ̀ tẹnu rẹ̀ gbogbo àwọn àwọn náà fi glove sọ abẹ́ tó wẹ̀ yẹn láti fọwọ́ bá bẹ̀rẹ̀ so that a ní máa wo òwò rẹ̀ báyìí ẹgbọ́n mi yé so tẹ́ bá ti tẹ̀ tán èyí ó dàmí sí ẹ fọ tẹ́ bá fọ tán the honest tó kù ni pé ẹlọ́kànnà option méjì yìí nínú kẹsà lu aláfọ ẹ tẹ́ bá sàrọ̀ aláfọ kẹsẹ̀ wá fọ gbogbo ara rẹ̀ nọ́ọ̀mà bá ti máa ń wẹ̀ fún yẹn àbí kẹ mọ́ sàrọ̀ aláfọ kẹ bẹ̀rẹ̀ láwọn ibi oríkì àlùwàlà ibi ìsọ́fà fẹ́ fọ ara rẹ̀ ní kẹ́kọ́ bẹ́ẹ̀ ní ti gbà ọwọ́ kẹfọwẹ́ kẹfọ ọwọ́ ilé kẹfọ abẹ́rẹ́ lápọ̀ ọ̀tún kẹfọ fọ pàtì báyìí ẹ̀fẹ̀ eléyìí tí oríkì àlùwàlá ni dẹ̀ apọ̀ ọ̀tún ni ẹ̀fọn bọ́ sí tẹ̀pọ̀sì náà bẹ́ẹ̀ oríkì àlùwàlá ni apọ̀ ọ̀tún ni orí ẹ̀ ojú wo àwọn eléyìí oríkì àlùwàlá ni tẹ́bá sí fọ́tán dẹ̀ lẹ́yìn bá sáwọn oríkì àlùwàlá yẹn tán ẹsẹ̀ wàá fọ gbogbo ara dẹ̀ ẹ̀yì ẹ̀ ìwé alákọ̀ọ́kọ́ ni dọ̀tí ẹlẹ́ẹ̀kejì náà ẹ̀ tún pọ̀ kọ́lẹ̀ ẹ̀ lè máa fasọ ṣe kọ́lẹ̀ ẹ̀ lè fọṣẹ sí ẹ̀ fífọ̀ lásán ni tó bá ṣe tó bá délẹ̀ kẹta ẹ̀ wà mí ṣọ̀fẹ́ sí nǹkan tó ní fragrance tó lóorun omi yẹn ó lè jẹ́ lọ́fíńdà ó lè jẹ́ ṣèjù ṣèjù yẹn bí ewé báyìí ni tó bá tó fi ń lò náà níbi tó ní òórùn ni èrè tó ní kankan ó lè jẹ́ káfúrà lẹ́sìn tó ní séǹtì náà ni so òun wá lomi tẹ́ẹ̀sì ìwé lẹ́lẹ̀ kẹta nọ́mà wíwẹ̀ kò sí kankan tánkẹ́ndẹ̀ ẹ́ ẹ̀kàn méjì ọ̀pẹ́tọ̀ ọwọ́ ojú orí ẹsẹ̀ tó dáhùn orí kálù aláwọ̀ mi kẹ́ kọ́kọ́ fọ́n bá fọ́tọ̀ ẹ̀ka dámi sí gbára kẹ́ méjì ọ̀pẹ́ ẹ̀kàn sá kò ní sáà délẹ̀ bá ṣe tán ẹ̀sílẹ̀ kejì ẹ̀sílẹ̀ kẹta ọ̀tá ẹ́ tó bá yẹ kó bìnrin bá o irun rẹ̀ o ká tu ká bá bá ṣe máa ń ba irun kan sí ní mẹ́ta àbí sọ ọ̀rọ̀ pé ya kò sóbìnrin kan tó lè wẹ kílẹ̀ náà bàbá ọkùnrin náà tí ó sọ fóbìnrin so ìjọ táwọn ẹgbẹ́ àbáwá aróbìnrin rárá nìkan láàfin ọ̀sẹ̀ àwọn mùsùlùmí sọ àmọ́ sára obìnrin táwọn náà wà mọ́ wọn bí wọ́n ṣe wẹ̀ ọkùnrin dà for example ikú máa sábà ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ pé ẹni tó wá ṣe lọ máa ń ta ó pa àwọn ọmọ ìyàwó tó ń bọ̀ ọ́ ṣọ̀ kọ̀ọ̀kan tó ta kò sí kó kó òun ta kó òun ta sí àti ọ̀rọ̀ èèyàn wà ní situation tí ó le. a fẹ́ separate láàrin nǹkan méjì àwọn èèyàn máa ń dà papọ̀ wọ́ọ̀dù compromise àti incapacity mo wí ní fọ́ọ̀mù tó bá wá ìtumọ̀ kan náà ni ó jẹ́ sẹ́ni tí bá ń wò tó ń bá jẹ́ third party because nígbà tá a fẹ́ sọ náà ni pé alágbájá níṣẹ́ ó ṣe nǹkan tá a sì kó rọ́ọ̀mù irrespective tó wù kó jẹ́ background tó mú un ṣe. àbí ẹgbọ́n mi náà kótúbà tèmi ó ní ṣe pẹ̀lú tọ́lọ́wọ́ bá mọ̀ nípa àyàn lódodo kò ní pẹ̀lú action kí ni mo mẹ́rin ó ní pé ẹ fi wéru kéèsì káàbù bùnú mọ́lì kàtà mùnáfìkì amùnáfìkì táwọn náà lọ sógun dìse mogun yẹn pọ̀ táwọn náà wá gbáyàn náà káàbù náà fúnra rẹ̀ ń kọ́ o òun ò parọ́ kìí ṣe tó tó kóun jẹ́ mọ̀nàfíkì ni ó náà ó gbogbo ẹ̀ ṣe ṣùgbọ́n náà ṣe tẹ́ni bọ́dì tó bá ráhàn méjèèjì ìdájọ́ kan náà because a wọn situation yẹn sọ̀rọ̀ pé bá bá máa ń pa àyà ẹgbọ́n ẹ̀dá lè pè ní compromise bá pè lẹ́ni tí wọ́n rọ̀ hmm? ọ̀kan lọ. ìkejì wọ́n wá ní pípẹ́ situation yẹn náà èèyàn lèèyàn mara àyàn lẹ́yìn ọlọ́ọ̀bá ló mọ̀yàn jù lẹ́yìn ọlọ́ọ̀yàn lèèyàn mara àyàn. dọ̀rúrọ̀ tèèyàn ẹlòmíì kọ́ ni yóò decide ẹ̀ fún ìwọ ló decide but àwọn èèyàn máa fẹ́ kẹ́lò bí decide ẹ̀ fún òní. níṣẹ́ báyìí tẹ́ bá wà ní situation tẹ́ bá bí nínú ìkẹ́kẹ́ níṣẹ́ mi ò lágbára àti sọ̀rọ̀ kan fún yín ṣé màá manufacture kiri fún yín ni

èèyàn ṣe pẹ̀lú sincerity pé because before now èèyàn ti dáhùn gbèsè kan ńláńláńlá gan tó ṣòfin lágbájá wá sí ìṣe wọ́n ti tán kìí ṣe pé ń ta nídìí bí ẹ̀sìn pẹ́ni tí ò ṣe mistake abẹ́ni tí ò jábọ́ rí náà ìyẹn ta nídìí nu ẹ separate láàrin tẹ́yìn mọ̀ nípa ara yín àtọ́lọ́ àti táwọn èèyàn mọ̀ nípa àbáwọn táwọn èèyàn sọ ń pa yín ẹgbọ́n mi èyí tẹ̀mí ń sọ òun ni pé kí èèyàn sẹ́mọ̀ pé sì mo give example ọba Nàjáṣì àbí náà gbogbo àwọn èèyàn tán wà lágbàáyé lọ́gbà ọ̀hún tí ìbá fọ́lọ̀ bá fàdé bí wà yìí kèfèrí náà lọ́wọ́ pè àbíbẹ̀kọ́ ni irú alùmúmínú alùfìràún tàwí náà ní ìsìnkọ́ bí ìbá fọ́lọ̀ bá fàṣọ fún mẹ́rin nílé àsáàdì pẹ̀lú fìràún wọ́n sàjọ ń ṣe náà ni dájọ́ fìràún láfún ni kéèyàn fi áàtì ń gbà mí ilẹ̀ sẹ́tìmù táwọn yóò bá sọ ọlọ́run bó padà kiri yóò fi indicate yẹn. sàmọ́ ẹ compromise kìíní kan these are own words àwọn làwọn náà gbọ́ àwọn wọ́ọ̀dù compromise kìíní kan kìíní kan ẹ bá ṣe ń sọ náà nù. tẹ́ ẹ bá ka kéèsì hasibun àbí balta hmm, n tó ṣẹlẹ̀ ń bẹ́ pẹ́pẹ́ àwọn bá wà lásìkò yìí àwọn wà lásìkò gbà ọ́nà nǹkan àwọn agbóhùn lẹ̀ ni. Hmm? ẹ mọ̀ tó ṣẹlẹ̀ anabi sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn mùṣírikù wọ́n jọ ní àdéhùn kíní tán kọ ní òde bí àpé káwọn mọ́ jagun àwọn kùrẹ́ṣì wa wọ́n contravene treaty yẹn anabi sì ti mà anabi tí wọ́n ń prepare pé alhamdulillah tó á lọ kógun báwọn hátìgbà bá tá àtúnjẹ náà sábẹ́ wípé ànábì ń bọ̀ o ẹ pìpì ẹ̀ kalẹ̀ irú tẹ́ni yẹn ṣe sábútàjì ni ẹ fẹ́lónì ni treason ni ẹ ẹ ṣẹ́wọ́n tọ́ ọlọ́run wá sọ̀sọ́là wípé obìnrin kan bẹ tán ti fi lẹ́tà hàn Ali ibn àti Zubairu wá ànábì náà mi ìgbé kan lọ bóbìnrin kan ní rọ́dọ̀ tó kọ́. wọ́n wá lọ wọ́n wá ní kó mú lẹ́tà ó ní kò sẹ́tà kan lọ́dọ̀ alì lárẹ́bí ò lè parọ́ pé àwọn ó tu àwọn ọ̀sàpàdà rí lẹ́tà wọ́n wá pé lẹ́tà yìí hatima bí tata ló kọ́ ẹ̀ ń kọ́ sáà mùsùlùmí pé ànábì ń bọ̀ wá o báyìí báyìí ah nígbà tán mú dọ́dọ̀ ó ní wallahi ya Rasulullah ma fa'altu irtidadan an dini mi ò sí pé tó kún fẹ́ ṣe rí dàpọ̀ mi islam èyí dẹ̀ ṣe pé tó kún fẹ́ fi ma ẹ̀sìn ní ìyẹn ó dà tó fi ṣe ó ní inni rajulun mustaqim fi Quraysh èmi èmi yìí ṣe ara fámìlì Quraysh dàbí èmi yìí tara wọn gangan wọn adopt mi gbogbo àwọn sàábẹ̀ rẹ táwọn wà mí báyìí nísìnyí àjọṣe ìjírá ọ̀pọ̀lọpọ̀ kùrẹ́ṣì làwọn tọ́ dìfà tí wọ́n jọ jẹ́ bí kan náà wọ́n protect àwọn dúkìá tiwọn àtàwọn ará ilé wọn tán wà ní maka nígbà tí ìwọ bá dára fún èmi ní tèmi ò sí lára wọn wọ́n kó sùtá bá àwọn ará ilé tèmi àti báyìí èmi wá sì pé tóun bá ṣe irú favour yìí fún wọn wọ́n lè gba ẹ̀fì family hajj gbọ́n kalẹ̀ àmọ́ pé ọ̀rọ̀ tó bá ń fẹ́ kó ló islam kọ́ anábìrin àmọ́ innahu qad sadaqakum òdodo ló sọ fún un gbogbo bá ti sọ tó náà kan Umar ni anabi dání adébù ó náà kọ adal monafik eléyìí monafik jẹ́ ìdí agbárí rẹ̀ dànù because action yẹn kò sí nǹkan tó pọ̀ tó yìí yẹn anabi wa sọ fún òun ló mú ọ̀rọ̀ tánà anabi wa sọ fún Umar pé àá wa fẹ́ gé lórí tó rọ̀ pé hátìbù lọ sí bádàdì ṣé wọn mọ̀ kọ́lọ́wọ́ bá fẹ́ kan ti forí jù gbàgbọ́n lọ́ba ó ní kán máa ṣe tó bá wù wọn tàforí jù fún wọn. sẹ̀yìn ó rí i pé in tó ti ṣe kọjá òun la fi gba ẹ́síǹsì tó ń yí sí i. ibi tó yẹ pé mùnátì kí bá lè mùnátì kí kẹsàn án lọ́sọ́gun bá dá kọ́lá nígbà tí nǹkan tọ́pù jù báyìí lọ ó gbẹ́mí rẹ̀ kalẹ̀. ṣẹgbọ́n mi ẹ̀hẹ̀ so n táà ń gbogbo ìsìn kò kéjì kẹ́lẹ̀ kan ní ó jọ jẹ́ ìjọ tó bá padà ní kékeré kẹ́kẹ́ kò sí compromise ṣé ìgbà jẹ́jẹ́ sí compromise ṣé ìròyìn police rẹ̀ ni. ní ọ̀rẹ́ kọ́ ìjà àwọn èèyàn kan compromise ọ̀bọ̀ ti fi dídà ìdí àti bóyá àwọn kan ní police ẹnìkan ẹnìkan mẹ́wọ̀n pé wọ́n náà brọ́dà kan sọ I think ṣù e, ẹ̀sìn ọlọ́run bá pàtàkì owó jágùdà pé lóyún lọ. so n tá n sọ àlébìyàn ní òṣòro fún yín lórí kíṣọ̀ yìí òun ni ayàyà ayọ̀ lẹ́dínà àmọ́ لا تتخذوا wa وعدوكم أولياء tulquna ilayhim bil mawadda ìzọkalẹ̀ ẹ̀yin tẹ́ أبغى bá ما ẹ má máa wọn ọ̀tá mi àtàwọn ọ̀tá yín lọ́rẹ̀ ayò tẹ́ máa ṣòfẹ́ sí wọn ṣùgbọ́n tí mo fẹ́ fàyọ̀ ní pípọ̀ irú tó ṣe yìí ọ̀tọ̀ rẹ kó jẹ́ ìdájọ́ rẹ̀ tí kì í bá ṣe irú nta àmọ́mọ́ tẹ́lẹ̀ so action ẹ̀yọ kan ó lè portray compromise ó lè portray incapacitation ó lè portray so many things ṣùgbọ́n láàrin èèyàn àtọ́lọ́ kò lè dé mi ń sọ. àǹdà hmm? uh, káwa náà sì mọ̀ fún gbàmí náà bẹ́ẹ̀ kọ́ o ká má máa fojú wo ká má máa fún ká má máa jọ́ọ̀jì gbogbo ara náà circumstance tí ó fi jọ́ọ̀jì ara ẹ̀kọ́ ló fi jọ́ọ̀jì ẹ̀ lómi. ẹ gbọ́ mi ìwọ́sọ̀ dájọ́ ọ̀pẹ́ akínídájọ́ kẹ́hìn sí báyìí ni àmọ́ kínídájọ́ lágbájá ẹ́ ó ní lẹ́sìkì so and uh, bẹ́ẹ̀ bá ṣe compromise ẹ́ téèyàn bá ní sinṣẹ́ sí bọ́lọ̀ balẹ̀ ṣe compromise ṣe ìdààmú ṣe compromise ẹ gba àwọn ọdún wọn ò ní ìtumọ̀ hmm, akànṣọ́sọ́ at the end of the day ní akànṣẹ́sìn bí bí báwọn kan là ń ṣẹ̀sìn fún báwọn kọ́ lẹ́sìn o hmm, báyìí kọ́ lẹ́sìn láàlú. Hmm. Ee.

ẹ̀sìn wa ẹ̀sìn Islam tá à ń ṣe kìí ṣe ẹ̀sìn tí ò ní dọ̀rọ̀ rọ̀ ni ẹ mọ̀ ìkẹ́ nǹkan yín àwọn kàwárí jùlẹ̀ ṣe pé wọn ò ní dọ̀rọ̀ rọ̀ ẹ mọ̀ jìnnà àná jọ wọn hmm? in fact àwọn máa ń define dọ̀rọ̀ rọ̀ débi kórìgbà tí ẹ̀ bá tó fẹ́ kú pé tó bá lè mú kú lọ nìkan níjẹ́ dọ̀rọ̀ ń kọ́ hmm? nǹkan tí máa ń dìtámì rẹ̀ àkọ́kọ́ wò ni pé kéèyàn mà pé gbogbo nǹkan téèyàn bá ṣe fọlọ́run ọba sincerity ọkàn yẹn pàtàkì ju validation ẹlòmíràn validation yẹn ní ń dá wàhálà alẹ́ fáwọn afẹ́kàn kan validate action wà pé lóòótọ́ wà sincere béèyàn wá mílíọ̀n bá sọ pé òun wà sincere so now èèyàn ni ó mọ yóò lè wo situation ara ta ah, ibi tí kìíní ìwà ìṣẹ́ àná náà wọ́n dàgbà tí n bá ṣe é gan yóò tún dí mi lọ́wọ́ bí àwọn nǹkan ẹ̀sìn ní ìgbà tí mò ń ṣe kọ̀rẹ́tì ẹ́ tó ẹ̀gbẹ́rù tẹ́yìn bá ń dà nípa ah, orí tí mo fẹ́ tẹ̀ nǹkan kan balẹ̀ mọ́lẹ̀ tí mo bá tẹ̀ mọ́lẹ̀ ẹ́ àbí tí n bá tẹ̀ mọ́lẹ̀ tí mo bá mú sáǹdì mi kọ́dà ga àwọn nǹkan míì lẹ́sìn mi ìtí máa lùs lẹ́sìn mi ó lè tó mẹ́wàá tí ò bá tẹ ilé yìí mọ́lẹ̀ tí mo bá tẹ ilé yìí mọ́lẹ̀ màá protect ẹ̀sìn mi bíi mẹ́wàá kì í ṣe gbogbo ìgbà láàmú pé nígbà bá ti sọ̀rọ̀ hasana àti sẹ́yí à pé èèyàn kì í tẹ sẹ́yí à mọ́lẹ̀ ẹ muwazana náà ni sẹ́yìn bá tẹ sẹ́yìn bá kọ̀mìtì sẹ́yí à tó pé sẹ́yí à tó kọ̀mìtì tó pé situation dé lèyìn ò fi lè protect hasana tù mẹ́wàá kéèyàn tẹ mọ́lẹ̀ ló correct kí lẹ́yìn ó lùsì kí lẹ́yìn ó gé ní bẹ́ẹ̀ èyàn yóò gbé kì í sọ̀rọ̀ ọdún pé kí àwọn gbogbo ògbà fáà ẹni táì tí sáyé àbá ti wà tí asánà bá ti wà lẹ́sẹ̀ ká má ṣe sáyé àrárá bẹ́ẹ̀ òun náà ni wà áyà má àlálùmọ́ sí ní ìlànà ìsàbí ìlú tiwa àwọn èèyàn wà ní ìsìn báyìí èyí fún example tó ṣe pé pẹ̀lú bá ṣe design lu wa wọ́n gbọ́ nǹkan yé wọ́n sì ń gbìyànjú lọ́sẹ̀ lágbára àmọ́ wọn ò ní ṣe gbogbo ẹ̀tàn ẹ bìkọ́ sísẹ́mù yẹn fẹ̀ kan lágbára kọjá kárí gbogbo ẹ̀ ṣetán káwọn wa tún mọ wá dẹ́rù bà wọ́n wípé àwọn tún wá fẹ́ rìdíùsì rẹ̀ káwọn wá dẹ́rù bà pé ah tó rìdíùsì rẹ̀ wò tó kó sí náà ni somebody has to do it ẹ eh, irú àwọn wọ̀nyẹn ló sínú láta a good example gẹ́gẹ́ bí lọ́dọ̀ tiwa náà nǹkan bàbá rẹ nìkan mo example tó jẹ́ example ṣẹlẹ̀ àmọ́ sọ káfẹ́ nìkan ó fẹ́ ṣe téèyàn ra téèyàn sanwó fún hmm? wọn wá lọ́mọ onílẹ̀ kan tó fẹ́ tó fẹ́ gbalẹ̀ yí padà lọ́wọ́ yàn gbogbo ọ̀nà lèèyàn sá twenty yẹn wá lọ lè bá wá pé àwọn ah, bá padà mú fún mi ten thousand lọ́sàlẹ̀ àmọ́ mọ̀ pé tó báyìí pé ìṣe ẹlòmíì bá tún ní nǹkan hundred thousand ló gbà ẹ kẹ́ni wá pé àwo lórí èmi náà wàlá tó gbé mo ní pápá ní wàlá ó wù náà jàǹbá wọn fẹ́ ṣe fún yín ṣùgbọ́n èmi ò ní gbọ́ hundred padà mo ti ten thousand ẹ fún mi ó eh? gbọ́dọ̀ mọ́ gbé ìdájọ́ fún eléyìí pé àrìbálẹ̀ iná ìjẹ́ rẹ́ṣùà rẹ́ṣùà rẹ́ṣùà sábà tẹ́lẹ̀ sí kan eléyìí nífẹ̀ẹ́ ní dédé ibi tí mẹ́rin tòun mọ òun ò ní fi dẹ́gbẹ́ òun ní kan hmm? òun bí ṣe èyí òun ní kùsùn àti bíbù tẹ́lẹ̀ àti sàlàyé òun tó bọ́ rìdí fún gómìnà òun ní kàyé pé òun náà fi gómìnà tó bẹ́ẹ̀ sì máa rí inú èèyàn máa ń wo èèyàn gbọ́dọ̀ understand àwùjọ tó bá wà àti tí èèyàn lágbára láti èyí sọ̀rọ̀ fúnpa gbogbo ẹ̀ tó bá ti ṣe ààyè nǹkan náà láwọn tó bóyá kò ní ṣe because àwọn tó ń ṣe náà wọ́n ń ṣe nítorí tiwa ni wọ́n ń ṣe nítorí tiwa ni so wọ́n kálukú ni yóò gbèjì láàrin wọn àti ọlọ́run ọba ibi tágbára mọ̀ nìyí ibi tágbára mọ̀ nìyí a good example tó ìmọ̀ ń fáwọn èèyàn ó ní pé arẹ nìkan ẹ̀ńtọ́ gbàdúgbò láti ibi títí àdúgbò yín délé yín bóyá ọ̀kadà hundred naira lẹ́gbẹ̀ẹ́ hmm? ọkùnrin débẹ̀ òun ọ fẹ́mi obìnrin débẹ̀ òun gbọ́mọ lọ́wọ́ ìwọ ni kò mọ́ gbọ́kadà ó fi ìmánì gbé ó bọ́ ṣe oṣù jọlá fọ́dún mẹ́ta ó wá adijọ́ kan pé ah, agbára mi ò ká lónìí hmm? ó gbé wá ń gbé káàkiri wọn ní ah, question ni wípé nínú òfin ṣẹ̀rí àtọ́lọ́ ọba gbé fún wa anything tó bá ti le ọkùnrin ma ní kó ṣe obìnrin ní máa yọ kú mẹ tọ ibi tó ìfẹ́ wọ̀fọ̀ ọkùnrin fúnra ẹ̀gbọ́n olè fẹsẹ̀ rìn tó ń gbọ́ padà ọ̀wọ́n alóbìnrin wà fẹsẹ̀ so now ẹ̀kẹ́ yìí wàá sọ ẹni yẹn tá a ah, kó ṣe bẹ́ẹ̀ validation lẹ́ ń wá validation lẹ́ ń wá tó bá jẹ́ but kárẹ́ nìkan ní sóò ní míì àbí obìnrin náà ní míì káàkó tó ti mí ìsìnkọ́ wá ojú kéré ìwò tó wà lòdì ṣe ní nǹkan yẹn ẹ̀hẹ́n abúlémẹ̀sì ẹ́ pọ̀tà wá ṣẹ̀ tí wọ́n bá ti máa ń ṣe àwọn ìwá solúṣà sí nǹkan ni brothers ah, station

Èpè kìí ṣe pé wó la fẹ́ gbà ń bẹ̀ púpọ̀ pé kí ní àfẹ́ ẹgbẹ́. Ìfẹ́ bá ti lè rí bí èèyàn márùn-ún bá ti dé àtọkùnrin àtọ́tọ̀ àtọ́bìnrin mùsùlùmí àti ìlú ìjèṣe mùsùlùmí ẹ̀jẹ̀ wíwọ papọ̀ ẹgbowó. Èyí ò là ń sọ pé à ń rí bí ti. Àbúrò Amẹ́ríkà kan máa rojọ́ lásẹ̀ yìí. Ẹ máa rojọ́ máa sọ pé ìrìnkádà gan níyàwó ẹ̀nì lẹ́yìn lọ́kàdà sẹ́mà ẹjọ́ òde pọ̀ jù màá kàn dé di ìgbé ìtàn ìtọ́mọ bí pé ẹ̀wọ̀n yẹn òkú bá pé ọ̀rọ̀ ẹ̀sìn ní standard èèyàn ni pé òun ti réèsì bá ẹnìbọ̀dì wá ti ní ti bá réèsì kì í tó so súnà wọn ìgbé ìbájọ́ súnà lọ́dọ̀ rẹ̀ ìbájọ́ súnà lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ gbé mi gbọ́dọ̀ lọ́ọ̀ làdó sọ gbogbo àwọn àti táwọn yẹn ti dàgbà pọ̀ mọ́ra wọn nísìnyí ẹ̀ẹ́dẹ̀ẹ́yìn ẹnìkan tó wípé àgbà níbi ọ̀rọ̀ ilé ayé gan ní ìsìnkàn kò mọ mọ́ sí mẹ́ yóò ní lọ́wọ́ ní ìṣesúnà lọ́dọ̀ mi ní ó dá pé ní lọ́dọ̀ rẹ̀ ẹjọ́ ìṣesúnà lọ́dọ̀ rẹ̀ ṣé wọ́n wọ́n àyè ìnáwó kó bọ́jọ́ ìṣesúnà lọ́dọ̀ rẹ̀ náà tó bá ti ẹjọ́ lọ́dọ̀ rẹ̀ wájú ọdún ọdún jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹgbẹ́ gbogbo àwọn àṣẹ bá ti kó mọ́ ẹgbẹ́ káwọn èèyàn náà mọ ìyá àwọn ayọ̀ òbí báwọn máa fẹ́ flẹ́sìpù kan tí ò wúlò kan wọ́n kàn wọ́n bora wọn ní ọmọ ẹ̀mọ̀ wọ́n ti máa ń kàwé èèyàn kójú ẹgbẹ́ lọ́dọ̀ tèmi ìwú ọ̀húndà lọ́wọ́ ló fi olóòlóró ní ó ní orin kan tó máa ń kọ ha dá ẹ̀ńdà na gẹ́rù já èzè àwọn àkọ́sọ pé ilé ìlọ́dọ̀ wa kò tọ́ wà má á ń tò mú ata yàkú náà lọ́kùn ta ni ní tẹ̀lé ìdíje lọ́dọ̀ tẹ̀wá lọ́dọ̀ tí wọ́n ṣe bàbá àwọn tó ń pè lọ́dọ̀ yìí sàwọn mẹ́ta àtọ́gbẹ́ gbọ́dọ̀ àjọ kò sí kankan tó ṣe fẹ́ ṣe ni. ìmọ̀ ẹ̀kọ́ jòkó ẹ̀ mẹ́ta yìí náà ní wípé péjọ wáyé pé yóò wá pé lọ́dọ̀ tí wọ́n wáyé ẹja tó wá máa sọ yóò yàtọ̀ wọn àwọn olùdí wọn fẹ́ jẹ́sì